ọba àná ọba òní ọba láíláí ọba àtọ́pá akọ́ṣe ọba tó dúró tí ò faratì nkankan tí nkankan ò lè dúró àìfaratì atọ́rọ àlékún ìgé ọlọ́run àlékún ìgé ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún ẹ̀mí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba àsàlékún ìkẹ́ àti ìgẹ̀fà nẹ́bì àwọn ìyàwó ànẹ́bì àwọn sàábì ànẹ́bì àwọn olólùfẹ́ ànẹ́bì Muhammad àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé ń ṣe ọlọ́run tí ìjọ ti alọ́lẹ́ pàdé ọlọ́run àtẹ̀yìn àtàwọn akọ́lọ́mọ́ yọ wálẹ̀ nínú kẹ́nà àlùmọ́ náà Muhammad jákèjádò ibi tí ẹ̀ ti ń gbọ́ wa nílẹ̀ yẹ́ àbílákí lókè òkun à ń kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa àṣúrọ̀ ibi tẹ́ ẹ̀ ń pàdé èmi ọmọ ya Imam Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́kùntù abẹ́ ọlọ́run àánú ọlọ́run ọlọ́run mọ́sàájú lẹ́nìkọ̀ọ̀kan wa bá ọpẹ́ pàtàkì lọ́wọ́ dásílẹ̀ ìkànnì tí a wà yìí ìkànnì nígbà tí àwọn aláṣẹ ẹbẹ̀ ọlọ́run fa burú ṣe yín adúpẹ́ púpọ̀ àmọ́ o ó fi dé ní èèyàn wa Ah, ah, ah, madam Hassan Taiwo ọlọ́run bá a ṣàlékún dáadáa fún wọn àti olóòtú àti olùdarí ètò àṣúrọ̀ lórí nígbà tí Mr Kehinde Abiodun Phillips ọlọ́run bá a dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan àdìwọ̀ Abdulgani tí wọ́n ń bá wa gbé sókè gbé sílẹ̀ ọlọ́run má fàbúrú ṣe yín alùbáríkọ̀lá nàbì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tájà jẹ́ ikọ̀ àṣúrọ̀ tí àjọ máa ń wá tọ́jà sí wípé ìkọjú kámẹ́rà sí mi ni ò jẹ́ káwọn ọ̀hún hàn ọlọ́run má fàbùrù ṣe wọn ọlọ́run nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ látọ̀rí ajé abdulrasaq musa ìṣọ̀lá àti ajẹwà ismail muhammad bashir ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo yín ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah. show limits. oṣù là bá ṣe tó tayọ pẹ́ lakọ́díjà ọ̀rọ̀ fíkiri ilẹ̀ asùlẹ̀ hamri fama khaba illa bi amrin ajib bẹ́ẹ̀mi náà bá wòye sí bí n ti ń ayé mi bọ̀ wá ibi ọlọ́run ṣe é dé yìí náà ti tó ohun tó yẹ kó bani lẹ́rù ó bani lójijì nítorí wípé we never see it coming this way adúpẹ́ fọba tí ò fojú erí tí ò fi fìyà jẹ wá a dúpẹ́ fọ́ba tí ń fàánú rẹ̀ tí ń fi ń bá wa lò ìbẹ̀rẹ̀ ẹ̀dá àti bí ẹ̀dá bá dé kìí ṣe kankan náà ó wùrọ̀ ọlọ́run ń lò ń fàánú ló ń fi ń bá wa lò ó wùrọ̀ ọlọ́run ń lò ń fìkẹ́ rẹ̀ ló ń fi ń bá wa lò gbogbo ẹ̀yin àfa àwa tẹ́ ń ṣàdúrà fún wa a dúpẹ́ fún yín o àmọ́ ń dá àbá wí mọ́ni nítorí pé mi máa sọ bẹ́ẹ̀ wípé tó bá já sí wípé àníyàn lọ́rùn fẹ́ wò tí èyí dájọ́ díẹ̀ nínú aláàfáà ni ó wà lìjẹ́nà nítorí wípé inú tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀mọ́ ìran àfáà òun ni kèéta ọba tí ò jẹ́ yìí ó ní fi ń ṣàdúrà ọlọ́mọ àwọn ọmọ tí yín náà gbogbo ọjọ́ tí na Muhammad sallallahu alayhi wa sallam. أساء الناس في, خ... في أمري ظنونا وظنوا أن أمري لا يدوم ولم يعلم بأن الله رب يمد علي نعمة كل يوم وأشكره على نعم الدوام ولم يشمت بي الأعداء يوما وقل لي يا رحيم معين دوما كما قد كنت لي يا رب قدما Asa ànẹ́sù fi amúrí zononen ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ wa ti dàrú mọ́ wọn lójú bọ́ọ̀rọ̀ tiẹ̀ náà ti dàrú wáyé lójú àṣà ànẹ́sù fi amúrí zononen ẹbí ọ̀gá mi Kẹ́hìndé Abíọ́dún Phillips ẹbí ajábọ̀ gẹ́nì ọ̀nkálùkù wa tá à ń bẹ ní àtẹ̀yìn tẹ̀ ń wò wá ẹ̀yin náà bira yín àṣà ànẹ́sù fi amúrí zononen à èrò búra rò sí wa. orúkọ tó burú láyé fẹ́ sọ wá ọba tó dá wa ni ò sọ wá lórúkọ bú àṣà anẹ́sùfì amòrì ìzùnúnẹ ibi bí wọ́n ti bí wa ni wọ́n fi wò ó àwọn náà ṣírò nítorí wípé ó níbi táyé mọ àwọn tó bí wa dé ní wọ́n jẹ́ kí wọ́n wò ní wò sọmọ tí wọn bínú ilé ìbẹun ọmọ tó ṣe pé ní ìyá ń ọmọ tó ṣe pé ní bàbá ń tà ní tí wọ́n bí lóko síbẹ̀síbẹ̀ ọlọ́run àṣà anẹ́sù fi amúrí ìzònú náà ìwọ̀n báyé náà rò pin lónìí lè dúpẹ́ ọpẹ́ ni ojú pọ̀ nú ọ̀rọ̀ rẹ nítorí wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo nínú ìṣòro òun ni kéèyàn jẹ́ ẹni tí ó máa dúpẹ́ fi kulli waqtin wahid every minute every second ní gbogbo ìṣẹ́jú àti ìṣẹ́jú àyá ọpẹ́ ni ó máa dú fọ́lọ́hun kò sí ẹni táyé rẹ̀ ò lè dá kò sí ẹnìkan báyìí tọ́ba mi ò lè tún ìṣẹ̀mí rẹ̀ ṣe ọmọ mi ò tún sẹ̀mí rẹ ṣe má dààmú ara rẹ ayé rẹ ó da má dààmú ara rẹ ó lálù má dààmú ara rẹ ó jẹ èèyàn má dààmú ara rẹ nǹkan márùn péré ló nílò tó fi dèèyàn nítorí wípé bó ti rò wípé wọ́n rò wọ́n pin wọ́n rò àwa náà pin ẹni ó fámílì àwòsí yìí náà tí ń pẹran tẹ̀ ń jẹun wọ́n rò wọ́n pin nǹkan márùn-ún ló ní tó fi dèèyàn nǹkan àkọ́kọ́ òun ni ìgbìyànjú wípé mo fẹ́ di mo fẹ́ déyàn ìgbìyànjú ní di ìgbìnàyà gbogbo ẹni ó bá gbìyànjú pé òun fẹ́ déyàn kullu ma sara ala darbi wasal gbogbo ẹni tó bá rìn náà wípé mo fẹ́ déyàn yóò déyàn bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí Ramadan bẹ̀rẹ̀ inú àwọn lectures mo sọ fún mo sọ fún yín mo sọ fún yín pé dìire inú àwọn àkọlé lecture nù mo wá sọ fún yín níbi ìdíire òun wípé bí mo ti ní o àti dèèyàn yìí ìní olọlẹ̀ rìnrìn tó padà kábàámọ̀ rẹ̀ lọ́la ṣùgbọ́n béèrè lọ́wọ́ ara rẹ kí ni mo máa ṣe wá gbìyànjú kó já sí wípé kò sẹ́ni tí ó pè ọ́ lólòdò ní ọ̀nà tó ń rìn ihun tí wọ́n lè sọ ni wípé lámọ̀yín máa ṣe ju lámọ̀yín lọ wọ́n lè sọ pé ẹnìkan máa ṣe ju ẹ lọ kò sáà burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n wá sọ pé kò máa ṣe gbìyànjú mọ̀jọ orí bẹ́ẹ̀ nítorí wípé gbogbo ẹni yòówù tó fẹ́ dèèyàn lójú ọ̀nà tí ń rìn tí ó mọ̀ nípa ojú ọ̀nà òun ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń wọ ẹsẹ̀ àwúre láì lọ́jà ń gbàdùn. gbogbo ìwọ́n tó kàwé o ṣe ND o ṣe HND o ṣe degree o ṣe masters o ò tí ì wá ríṣẹ́ kódà o ṣe PhD o ò tí ì ríṣẹ́ kò yí ọ ni. ọlọ́run ọba àlekí ọlá ń dán ọdún nígbà tó fi rí ọ̀nà tó já sí wípé ẹ̀rù ó bà ọ́ ṣé mẹ́ta nígbésí ayé ọmọnìyàn àárọ̀ ẹ̀dá ọ̀sán àtalẹ́ gbogbo wa làwa máa ń fún un pé ah láti láti yọ ọmọ ọdún báyìí dé yọ ọmọ ọdún báyìí àárọ̀ mi nu láti yọ ọmọ ọdún báyìí dé yọ ọmọ ọdún báyìí ọ̀sán mi nu láti yọ ọmọ ọdún báyìí dé yọ ọmọ ọdún báyìí alẹ́ mi nu ìwọ ló ń wí báwọn ọlọ́run ló mọ àárọ̀ ẹ̀dá òun ló mọ̀ sán òun ló mọ alẹ́ ẹnu tó ti mà rí ẹlòmíì ń bẹ tó já pé tó bá jí láàárọ̀ kùtùkùtù kò ní ti pé ọmọ twenty years tásìkí wọn ti ya ó kọjá àlà yóò máa wá ní lọ yóò máa ní lọ yóò máa ní lọ irú ẹni tó lówó ní age of twenty two tó yá sí pé a ti kọ́ wípé age of twenty five ní òkú ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní òkú ìbéèrè dábìra wa ni wípé nígbà tó lówó ní twenty two sáàárọ̀ adìyẹ rẹ̀ ló lówó ní àbọ̀sán àbálẹ̀ gbogbo yín ẹ gbà pẹ̀lú mi wípé àálẹ̀ ayé rẹ̀ ló lówó òun dèdè tí wọ́n fi ń sunkún òtayọ wípé ọlọ́run ò tètè gbàdúrà rẹ lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run máa mà láti má gbà á nísìn nítorí kó lè bá gbà á lọ́jọ́ alẹ́ má sàṣàkùsà má sàrékaré má wà ní tí ò sọnù kí gbọ́miyé kò sí ẹnìkan tó láṣẹ lówó bí ẹ bá sọ lọ́hùn. wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha àṣẹ máa lówó kò sẹ́ni ó ní lọ́wọ́ ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni gbogbo yín sọdolówó yín sọdolówó ẹ béèrè sóhun ló sọ̀rọ̀ ẹdí. lọ́wọ́ sábà al-ins wal-jinn ala an yanfa'uka bi shay'in tí gbogbo èèyàn àtàlìjẹ̀ ló bá péjọ lórí ipá wọn fẹ́ ṣe nǹkan kan fún ọ lóore wọn ò lè rí nǹkan kan ṣe fún ọ illa ma kataba Allahu lak wọn bá kọ wípé wọn yóò jẹ́ tiẹ̀ bí gbogbo wọn bá wá péjọ lórí ipá wọn fẹ́ ṣàbùrú fún ọ aburú wọn ò lè bá wọn lópin ìgbà tí ò bá sínú àkọọ́lẹ̀ rẹ wípé ó rà burú ẹ lè wòye sí i ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pera wa tá à ń dààmú tá à ń dààmú nú ayé bọ́lá má fìdààmú sáàárọ̀ ayé ẹni oore lọ́lọ́run fẹ́ ṣe fún yẹn nítorí wípé kò sí ẹ̀dá ọ̀hún tí ò ní ní àsìkò mùsùnmùsùn gbogbo oníkálukú ló lásìkò tí èyí gbádùn láyé tásìkò rẹ ò báyìí tí ì tó ọlọ́run ń foore pamọ́ fún ọ ni ọpọlọpọ ìgbà bí èèyàn bá mọ̀ kó lè mọ̀ bí ò bá mọ̀ ẹ jẹ́ kó mọ̀ wípé oníkálukú ló ní dèédé àsìkò tá a fi kẹ́ nínú ayé bí èèyàn bá gọ̀ ju sùkú lọ yóò lásìkò tí ó fi gbádùn àsìkò tọ́lọ́wọ́n ọba àlekí ọlá ti ń dàbí ìgbà tí ìyà ń jẹ yìí ẹ̀kọ́ mẹ́ta ló ń fẹ́ kọ́ mẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ òun ni kó o gbà wípé bí nǹkan bá dàrú èmi ọlọ́run lè tún ṣe ẹ̀kọ́ ẹ̀kejì òun ni kó o mọ èèyàn rẹ sí èèyàn kéèyàn ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n dúró tì ọ́ tó fi dèèyàn ni mo fi sọ fún ọ pé wọn yìí sẹni tó yẹ kó gbàgbé nínú ayé rẹ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé tí ìdààmú bá ń bá ọ lásìkò yìí ọlọ́run fẹ́ kó jẹ́ aláàánú nítorí káàsì kí òun lè pẹ́ lọ́wọ́ rẹ ni nítorí wípé tí òsì ò bá tán ó rí bẹ́ẹ̀ nìkan bá sọ pé yìí ní five naira lọ́wọ́ lónìí ó mà jiyàn ọmọ <laughs> jẹ́ àṣírí ibu èèyàn sọ wá ní five naira lọ́wọ́ àti nínú àwọn ọmọ olówó tó já sí wípé kò rin òpó náà kan rí láyé láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ títí dìsín irú àwọn yìí òun lè má láàánú kò sí ní tí wọn ò ní jẹ́ kí wọ́n láàánú dára pé wọn ò jìyà rí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ayé láti jìyà rí ìyà tá à ń jẹ ńlá ń bẹ lọ́hùn pa àfẹ́ jẹrú ẹ̀ mọ́ níbi àìní jẹrú ẹ̀ mọ́ ni wípé wọ́n bá pè ọ́ sùtọ̀ lọ́hùn náwó síbẹ̀ tí wọ́n bá pè ọ́ tó bá ráwọn tó yẹ kó sàánú sàánú wọn nítorí wípé àjọláyé àìdá àìkó ń bọ̀ wá síbi àkọlé yìí hùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjọláyé ẹni ò dá kì í kó nítorí wípé ìdánìkó ìkó nìna ìná nìgbádùn ayé ẹ̀jẹ̀ àwọn wòye sí alumada Muhammad mo fẹ́ kẹ́ ẹ rí mi gbọ́ yé wípé bí ọba ìtayé bá ń rò ọpin inú rẹ ó yẹ kí inú rẹ ó máa dùn nítorí bó bá ti rò ọpin tó bẹ́ẹ̀ lọ́lọ́run ó ti sàánù rẹ tó nínú ayé wọ́n rìnrìn gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ kán má fi ní tí ò dá lọ gbìyànjú kó lọ lè mójútó iṣẹ́ tó fẹ́ ṣe jẹun ni mo fi ní nǹkan márùn-ún lónìí kó tó lè dáa fún ọ iṣẹ́ wo mo fẹ́ ṣe jẹun mójútó gbogbo ibi tó bá ti kọ́ṣẹ́ nǹkan tó bá yẹ pé lọ́dọ̀ ọmọ tí o tó lè bí inú ó ti kọ́ tó ṣàfi mọ̀ á ṣe sùúrù kó kọ́ kó mọ̀ á ọ̀pọ̀lọpọ̀ ìgbà pọ́lọ́n bá ṣàánú yàn bí n tí èyí ó fi lo àánú wọn ò bá pọ̀ lára yàn èyí ó ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì léwu tó o bá fẹ́ déyàn lọ lè ní ìtẹríba má jẹ́ onígbéraga gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táyé fẹ́ ṣàánú ìgbéraga ò jẹ́ kẹ́nìkan kan ó sànù tó bá fẹ́ déèyàn dáadáa mọ́ ní ìgbéraga. inú òtún ìtò mọ́ pera rẹ ọgbọ́gbọ́gbọ́ àwọn èèyàn wájú ọmọ fẹ́kì ẹni àjọmọ́ finá sọ́ọ̀kì ara wọn òun finá sọ́ọ̀kì ara rẹ ẹni o fẹ́ finá sọ́ọ̀kì òun lówó ìwọ tó fẹ́ finá sọ́ọ̀kì yẹn ò lówó àwọn àjọmọ́ àjọmọ́ lo fake life ni àjọmọ́ finá sọ́ọ̀kì ara wa ni òun finá sọ́ọ̀kì ara titi ẹnìkan nítorí wípé bó o bá jẹ́ kó mọ̀ pé o ní ilé ìsàánú rẹ̀ bó o bá dúró nídùú wípé o ní tani wàá máa gbọ́n mi odò tí ó máa dání ó máa gbọ́n mi kudu tí ó máa dá sódò ńlá lékìyèsí gbogbo ẹni tó ní ìgbéraga yìí tètè déyàn ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ jẹ́ aládùúà jẹ́ aládùúà wàlẹ̀m akù bídọ̀ á ikà rọ́bì ṣèkìyà àyè sàdúà kásìrì ibú ọlọ́run sọ láàyè mí pé kúlí má yà bá òbí kùmọ̀rọ̀ bí láwùlà dọ̀ á òkun bẹ́ẹ̀ bá máa bẹ èmi ọlọ́run ni ìní yà sọ̀rọ̀ rẹ̀ máa bẹ ọlọ́run pé ọlọ́run mo fẹ́ káyè mi ó yí padà mo fẹ́ káyè mi ó dà mo fẹ́ déèyàn mo fẹ́ rí bá ti ṣe mo fẹ́ rọ́nà gbégbà mo fẹ́ kí kíṣẹ̀ mi mi ó rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kẹrin máa ṣe sàárà lára àwọn tó bá súnmọ́ ṣe sàárà lára ìyàwó rẹ̀ gbogbo ohun tó yẹ kó o ṣe sílé máa ṣe ní ìtorí wípé gbogbo ẹni tí máa ń náwó fún ìyàwó ẹ̀ bó bá ti ní ma yóò máa ní sí i ẹlẹ́ẹ̀karùn nínú ẹ̀ tí mú yàn déyàn yọ ẹ̀mí ẹ̀san kúrò nínú ọkàn rẹ̀ má lẹ́mìí pé mo fẹ́ máa gbẹ̀san gbogbo ẹni tẹ́ báyìí tí máa máa lẹ́mìí ẹ̀san wọn kì í sábà débi tí wọ́n ń lọ yóò ti wá ní pé ah má wọrí ok àwọn ń lọ́wọ́ ní ìṣirò fún wa àwọn náà fẹ́ ní táwọn náà bá ní àní fún ọ àwọn àwọn ẹ̀dá kan bẹ tó yá sí pé wọn kì í tàka sí wọn bó o bá tàka sí wọn ò lè tó wọn bó o bá lé sí wọn ò lè jéèyàn alimana Muhammad márààrún yìí ni kó o ní lọ́wọ́ tó o bá fẹ́ déèyàn ṣùgbọ́n pé ha Allah wọn rò mí pin ìyàwó ilé èèyàn máa ròyìn pin gbà mí kọ́dọ̀ ọmọ èèyàn máa ròyìn pin gbà mí sẹ́gbòdòdò àwọn èèyàn kọ́ ni wọ́n rò èmi pin ebi gan fúnra mi rò àmì pin rí àṣà sì dèèyàn báyìí àṣà an-nasu fi amri ọpọlọpọ àwọn èèyàn ìró ìró èròǹgbà abú ni wọn ní sí wa. wọ̀zọ́nù anna amúri ìlàyọ̀ dùnmù ìgbàgbọ́ wọn ni wípé bí ti ń bá a lọ yìí kò ní kalẹ́ ìwọ tó ti dá fún ọ̀nà tó sàn tí ó fi kalẹ́ ọ̀nà mẹ́ta péré ni ọ̀nà àkọ́kọ́ mọ̀ dúpẹ́ fọlọ́ lóòrèkóòrè alábàá àtàkà lọ́hùnmí fọ̀lẹ̀ yìí lé ní àwọn tọ́lọ́wọ́n ọba fún ọ máa dúpẹ́ fọ́lọ́run lóòrèkóòrè ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wákàtí ní gbogbo ìgbà ni wọ́n máa dúpẹ́ fọ́lọ́run nítorí wípé iṣẹ́ méjì ìní ọpẹ́ máa ṣe iṣẹ́ àkọ́kọ́ tọ́pẹ́ máa ṣe fún ni ni wípé gbogbo oore tí ń bá ń bẹ lọ́wọ́ ẹni kò ní bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì oore tó níran kan lọ́dún mẹ́wàá sóni láàrin ìṣẹ́jú mẹ́wàá ọpẹ́ gbé bọ̀ máa dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì máa ní lẹ́mìí lẹ́yìn pò ń dúpẹ́ fọlọ́run máa ní lẹ́mìí wípé ọlọ́run ló fún mi ní kinní gbogbo ọjọ́ tí wọ́n bá tí wọ́n bá ti pè mí sí tọ́lọ́run ìnà bí ìgbà tí èmi ni mo tẹ́wọ́ ni ṣé kò yé wa wípé CBN ní tẹ́wọ́ ọlọ́run ní fẹ́ ni ó bá wù kí lẹ́yìn ó súnmọ́ CBN kò ní ó lówó kéèyàn ó sì máa gbó kókó tẹ̀ má dé báńkì rí kò ní kó má dolówó kéèyàn ó gọ̀ ju sùkúlọ kò ní ó má lówó kéèyàn ó gbọ́n kò ní kó lówó kọ́lọ́gbọ́n ó máa jí owó tálíkà kò ní kí àbí kó máa jí owó òmùgọ̀ kò ní kí òmùgọ̀ òun kó tálíkà kò sì ní kọ́lọ́gbọ́n tí ń jí owó òun òdòlówó ni mo fi sọ fún ọ wípé gbìyànjú kó o tún máa wà á mú nǹkan oní nǹkan mọ́ tiẹ̀ gbogbo ẹni tí ń máa ń jẹ oúnjẹ olóúnjẹ lọ́nà àìtọ́ yóò jìyà oníyàwó náwó sì tọ́lọ́hún má mú nǹkan oní nǹkan mọ́ tiẹ̀ sì jẹ́ tí ó máa dúpẹ́ ó rí páyé rẹ̀ ó máa dàgbàsókè sí i. wọ́sọ́nù anna amúrí la yadumu bí mo ti rí mo ti rí fún wọn tó dáa fún un ẹni tí è dáa fún ayé ń rò pé ní dáa fún ẹ wáyé ti rí. wọ́sọ́nù wọ́sọ́nù anna amúrí la yadumu ẹni ó ti dáa fún wọ́n rò wípé kíni <laughs> bọ̀dá kíní gan kò lójú ọdún méjì lọ tó fi wálẹ̀ ẹ̀ ọ̀ma òun náà wá dó sí nísìn ibi tá a jòkó sí náà nìyí láti máa rí kí ni kò lè ní rárí kalẹ̀ kò lè ní rárí kalẹ̀ bí wọ́n ti ń wí òun jínú tí òdíjò ṣe lára rẹ̀ òun ni wípé máa ṣẹ́ omi áàzì kí òun sọ́dọ̀ ọlọ́run bó ló ṣe ṣe sọ́dọ̀ ọlọ́run wọ́n máa ní wọn ń kọ́ mọ́sáàsì típa rẹ̀ bá ka kọ́ òdìdí típa rẹ̀ ò bá ka kún wọn lédè èyí tí wọ́n ń kọ́ lọ níbi tí wọn ò ti ní rọ́pẹ́ dú fún ọ àwọn tó bá rí tí yà ń jẹ ṣàánú wọn ẹni o bá rí tí ò tí gòkè gbé gòkè nítorí kò sí lálá tí ń lókè tí ò ní wálẹ̀ lálá kan wá ń lọ òkè wàhálà yóò wálẹ̀ ṣé wọ́n á rí gbogbo lálá tó wálẹ̀ kọ́ ní ó fara yí èpẹ̀ níjọ́ tó o bá ti gbé àwọn èèyàn dìde tí ìwọ bá fẹ́ ṣubú èjìká àwọn ẹni òun ló ṣubú lé èyí òun ni ó máa fà á tó fi dá sí wípé bí n bá ti ń kànràn wípé a fẹ́ jẹ a fẹ́ mu tó bá fẹ́ máa nira fún ọ a fẹ́ gbọ́ bùkátà tó bá fẹ́ máa nira fún ọ àwọn tó o ti gbé dìde òun nílẹ̀ nínú ẹ̀ sọ pé bàbá ìyàwó lẹ fẹ́ ṣe ẹ̀yin kọ́ lẹ fẹ́ ṣe ìyàwó àwa la fẹ́ ṣe ìyàwó ọmọ látọ̀dọ̀ tèmi màlúù kan látọ̀dọ̀ tèmi bágìrẹ́sì kan ayé ọmọ wa wò ni pé alájì kìíní láti gbà títí lówó sì ń lówó dè sí ó ti lówó mọ́ ṣùgbọ́n àwọn tó ti sàánú nínú ọlọ́run dá padà bákan náà gbogbo ẹni tí máa ń náwó sí tọ́lọ́run máa ń dàlẹ́ni yòókè nínú láha qardan hasana bẹ́ẹ̀ bá ń ti ná fọlọ́run ìdọ̀ ìfọ̀hù lẹ́wù ọlọ́run ní ìmọ̀ ṣàlékún rẹ̀ nípele nípele èyí tó kéré jù nínú nínú ìpele tọ́lọ̀ máa ń ṣe òun ni pé tó o bá ná one million fọlọ́hún ọlọ́run ó dá ten million padà èyí sì máa pé tó o bá ná torí tọ́lọ́hún yóò pé ten million ó pé padà nítorí wípé ìlọ́kù mẹ́wàá ìlọ́kù mẹ́wàá ìlọ́kù mẹ́wàá ìlọ́ba mi máa ń ṣètò ayé aluma na Muhammad ẹni ó ti kọ́kọ́ dáa fún wọn ò ní fẹ́ kó dáa fún ma ẹni ì dáa fún wọn ò gbé àwọn eléyìí àwọn eléyìí kò lè dáa fún wọn ṣùgbọ́n o gbẹ̀mí ti fẹ́ wú yìí wọ́n náà wí pé walam ya'lam awalam ya'lam walam ya'lam alam ya'lam bi anna Allaha rabbi yamuddu alayya ni'mata kulla yawmi àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ṣe mistake wọ́n ṣàṣìṣe ọ̀rọ̀ tí ò tí ò dé túmọ̀ ni wọ́n ń sọ tí wọn ò mọ̀ ni kò yé wọn ni wọn ò rí mọ̀ ni bí wọn ò bá mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ bí anna pé ẹni ó láyé tó lọ́run tó ní sánmọ̀ tó nílẹ̀ tó ní kádàrá tó làṣẹ azikí tí ń pàṣẹ ìjẹ́ èèyàn rọ́bì òun lọ́ba tí ń tọ́ mi láti kéke òun lọ́ba tí ń bọ́ mi láti inú oyún yẹmúdù aláyíyá náà ìmọ̀tàkùn lẹ́yọ̀ mi every minute every second gbogbo ìṣẹ́jú àyá gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo wákàtí kọ̀ọ̀kan ní ń ṣe orí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún fún mi yamuddu alayya ni'mata kulla yawmi ń sàánù mi púpọ̀ fa ọlọ́run adúpẹ́ lórí àánú rẹ̀ fa yamuddu alayya ni'mata kulla yawmi ibi àwà lánàá kọ́lá wà lónìí bá a bá sì lo ń tọ́lọ̀ ń fún wa fún ọlọ́run ibi àtún wà lọ́la yóò tún dájú òní lọ. yọlọ́mù yà lọ́mù bí annallaha rabbi yamuddu alayya ni'mata kulla yawmi ìjọba nìkan bá kọnu sí ọkọ̀ kò lè dá afẹ́yìn yìí má sọ fún wípé kò yí ọ ni ọba tó tọ́ mi dì sí òun ló ní sánmà ló nílẹ̀ òun ló ní wọ́gá tó ń sọ̀rọ̀ yẹmúdù aláyà ní ìmọ̀tàkù ìlàyà omi ń sàánù mi ó fún mi ní n tó ju owó lọ nítorí wọn fún wa ju owó lọ bẹ́ẹ̀ni kan tó bá ní kidney problem wọ́n lè ní kó wá twenty million wá àwa táwọn tí kidney ti wò ní problem à ní ten million à ní ọkọ́dà ní one million lákàntì ìtumọ̀ rẹ̀ ni wípé kò wá in cash ni ọlọ́run fún wa ní tó ju owó lọ ó yẹ kí èèyàn máa dúpẹ́ fọlọ́run walam ya'lam bi anna Allaha yamuddu alayya ni'mata kulla yawmi gbogbo ìṣẹ́jú lọ́lọ́run fi ń ṣàánú ṣùgbọ́n bí wọn náà bá wá fẹ́ kó oore rẹ ó lékún gbogbo ẹni wọn bá sọ̀rọ̀ sí pé ń wẹ̀ wẹ̀ ayé òtò padà kí ló ń fa ayé ẹ̀ ṣe kí ló ń ṣe gbá kí ló ń ṣàwo n tó gbọdọ̀ tẹnu rẹ jáde ni pé wa ashkuruhu ala ni'ami dawama ولم يشمت بي الأعداء يوما وأشكره mo yẹ dúpẹ́ fọlọ́hún ala ní àbí dàwa àmà lérí oore tó wọ́ra yìí tẹ́sítì tẹ́sítì ká fìlì tẹ́sítì kúùkù kan ní ń ṣe àwọn ṣẹ́ẹ̀fù kan ni wọ́n ń ṣe káwọn ó dáná ní tiwọn kí wọ́n fi máa ń gí sí tiwọn kóúnjẹ tá a fi máa ń gí ó dùn ọlọ́run nìkan ní í ṣe ọlọ́run ní í ṣe kí wọ́n sọ̀rọ̀ sí wa ní tẹni tí ó sọ̀rọ̀ ká gbọ́ ọ̀rọ̀ òun ọlọ́run ní ṣe bẹ́tì rẹ ṣe ṣe bògàlà tó rò pé ló fi ń gbọ́rọ̀ òun ẹni ó yóò di létí tó ṣe bògàlà ju tiẹ̀ lọ kí ló dé wọn fi gbọ́ nǹkan wọ́n á ṣùkúrù hu ara ní àmì dàámà lóńkọ mi àtọkọ ìdílé mi àtọkọ nígbà tí a ń dúpẹ́ fọlọ́run lérí oore tọ́lọ́run ọba àlékọ́lá ṣe fún wa lérí àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa dàwọ́mọ̀n ti ń lọ tí ò dúró sọjú kan wọ́n làm yé schmidt bíyẹn àdá àyà òmàní ọba tá à ń wí yìí kò fi afọ́ta mú níṣẹ́jú kan ọlọ́run àdúpẹ́ fún ọ ọlọ́run àdúpẹ́ fún ọ wọ́n làm yé schmidt bíyẹn àdá àyà òmàní bá a bá ti wá wí yìí ohun tán tí mo tún fẹ́ kó o tún wí fáwọn tí wọ́n ń bínú rẹ àwọn tí wọn fẹ́ kó ga àwọn tó ti ga tí wọ́n fẹ́ kó jábọ́ òun ni wípé wọ́kùnlé yàrá rahima mu'ina dauman kàmá kọ̀dùkúntàlì ya rabbi kidman kúnlì ya rahiman wọ́n bá àṣàkẹ́ ẹ̀dá tó ń máa sa ẹni ó bá wù ọ̀kẹ́ ọlátẹ́nì kankan ò nínú ìdílé kan tó o máa fún fún mi lọ́látẹ́nì kankan ò nínú ìdílé mi ipò ọba ìdílé wa èmi ni ojú ẹ̀ ń jẹ́ àwọn èèyàn wà fẹ̀mí pé ṣé ìdílé ọba ló ti wá rárá ọba ìjọ tẹlòmíín bá jẹ ìmáàmù jamiu nínú ilé wọn ó ti wà nípò ọba lé wọn nù ìjọ tẹlòmíín bá kọ́lé ó ti wà nípò ọba lé wọn nítorí pé àti bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ àtàbúrò bàbá rẹ̀ àtẹ̀gbọ́n bàbá rẹ̀ kò sí kan nínú wọn tó rí lẹ́kọ́ ìjọ tẹlòmíín bá wà nípò ẹni tó ń gun ọkọ̀ ó ti jọba àdílé wọn ipò tí ìdè táyé ó fi ń pé ah, olú ọmọ ilé wa nù kúnlì ya rahima mu'ina dauman máa ṣe fún mi lọ láíláí kama qad kunta li ya rabbi kidima gẹ́gẹ́ bó o ti ń ṣe fún mi nígbà tí ìbéèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run abẹ ọlọ́run fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún wa aburú ò ní bá yín o ẹ ẹ̀ ní sí àgbákò àwọn ìpè ìbànújẹ́ tí ń múni sọ fóònù mọ́lẹ̀ látòrí òru ọlọ́run ọlọ́run níjà yóò pè yín sí pè bẹ́ẹ̀ bàtà ọ̀fọ̀ kó má ju ẹyọ kan lọ ayé ò ní bọ́ sẹ́nu ọ̀nà àbárùkọ láàrin nàbì lọ́dọ̀ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ó wọlé àná rọmọdọ́nà dá wà yìí yóò jẹ́ ayé owó tún dá sí i ayé owó rọrùn sí i ipa ọ̀tá ò ní ká wa ìmọ̀ràn ọ̀tá etí ọ̀tá kò ní kò lè wa lérí àbárùkọ láàrin nàbì lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billah ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí a jọ mú ètò yìí wá sí ojú amóhùnmáwòrán yín ká má gbàgbé wa ní àṣúrọ̀ èyí tá ga àṣàká nílùú Ìlọrin ẹ wò ó wò bank account tí ẹ̀yin náà ó fi dá sí i tẹ́ fi fi dúpẹ́ fọlọ́hún tẹ́ fi fi sóore nínú Ramadan tó jẹ́ oore tó já sí pé ẹ̀ dé bá lálìkèyàmà nítorí pé ẹni ọba kọ́ mọ́sáàsì fọlọ́hún abọ́dásẹ́ tí wọ́n ń kọ́ lọ bana Allahu lahu baytan fil janna ọlọ́run ó kọ́lé fún láti janna access bank account ni access bank account ó kọ́ tí ó gbé wa Family Welfare Foundation